عَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ كَلَّا سَيَعْلَمُونَ الحمد لله القادر على البعث والنشور والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún الله ọba wa ọba allah ọba alágbára ọba alágbára tó jẹ́ pé kò sí nǹkan kan agbára náà ni a ń bẹ lórí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ agbára náà ni ó fi palẹ̀ ayé rẹ̀ agbára ọlọ́run ọba náà ni ó fi gbé wa dìde padà agbára yìí ọ̀pọ̀ síbẹ̀ adúpẹ́ fọlọ́run ọba lẹ́rìí Islam àwa bẹ̀rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ abẹ̀rẹ̀ pẹ̀lú ìjọ kan ṣoṣo rẹ̀ abẹ́ Allah pẹ̀lú la ilaha illallah ẹnì kọ̀ọ̀kan wa fọlọ́mọ́sàdìyà kú sí ní mùsùlùmí òdodo. kọ́lọ̀ ń gbé wa dìde ní mùsùlùmí òdodo ọlọ́run bàálà kò ṣe wá lọ́mọ àlìjẹ́nà kọ́lọ́ mọ̀ ṣe wá lọ́mọ àná ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àmì ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ sọ̀rọ̀ tí a fẹ́ kàlẹ́ ni òun náà ni suratu naba suratu annaba i fil qur'an karim amma yatasa'alun suratu annaba suratu naba ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àlùfáà àwa mùsùlùmí òdodo ẹ̀yin sisters wa suratu naba tahdifu ila ithbati aqidati al-ba'thi wal yawm al-akhir ó fẹ́ ṣàlàyé fún wa nípa ìfirinlẹ̀ sínú ọkàn gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wípé ìgbédìde ó máa ọlọ́run máa gbé gbogbo wa dìde gbogbo ntọ́lọ́ ń dá pátá lọ́lọ́run máa gbé dìde lẹ́yìn náà ọjọ́ ọgbẹ̀yìn ọjọ́ àlìkèyàmà ọjọ́ tí ó padà wá sí musẹ ni kò sí tó máa yẹ ọjọ́ yẹn tí òfin ni wá sí musẹ. sọ́ọ̀tù nábà wọ́n fẹ́ sàlàyé fún wa tó akédu ala qudratillahi fi khalqil qawl wọ́n fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún wa yìí pé agbára ọlọ́run ọba òun náà ni gbogbo nǹkan ní fi ń lọ ní fi ń bọ̀ nínú ayé agbára ọlọ́run ọba ó tóbi látara gbogbo àwọn ẹ̀dá tó dá àmọ́ ọmọ sí tóbi agbára ọlọ́run ọba wa lẹ́yìn náà wa tuhadhdhiru an-nasa min adhabillah Suratu Naba yóò máa kí àwọn èèyàn nílọ̀ nípa ẹ̀san ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run fáwọn tí wọ́n bá pe jọ́nà nírọ́ tí wọ́n ní jọ́nà ò ní ṣẹlẹ̀ kọ́dà kọ́ máa kírun kọ́ máa gbà wẹ̀ tó bá gbàgbọ́ pé ìjọ yẹn kò rí ìlú ọlọ́run máa ju sínú agbèrè gbogbo ẹni tí ó ti gbà pé ìjọ àlìkèámà ó máa ṣẹlẹ̀ ọ̀kan nínú àwọn orígun gbàgbọ́ rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ti ṣe kínní ní o ti wó o ti bàjẹ́ máa lọ́wọ́ torí nínú àwọn orígun gbàgbọ́ tá a fi mọ̀ pé yẹn gbàgbọ́ òun náà ni àlè ìmánu bil yawmil akhir òun náà ni kéèyàn gbàjọ́ àlìkèámà gbọ́ wọ̀tẹ̀rẹ̀gíbi mùmìnínà fìlìjánná nínú sura yìí náà àtúnkọ́ nípa ìsojú kòkòrò tí ọlọ́run ọba aláà ń ṣe àwọn olùgbàgbọ́ òdodo lójú kòkòrò yìí pé gbogbo wàhálà tí wọ́n ń ṣe gbogbo àwọn ìjọsìn tí wọ́n ń ṣe wọ́n ń padà bọ̀ wá sinmi nínú àlìjánná ọlọ́ ọlọ́run mọ́sá fẹ̀mí àti ẹ̀sìn náà àlìjánná ọlọ́run mọ́sá wa lọ́mọ aná mọ́sá jẹ́ àtọ́náwó kátó wà àlìjánná agbára ọlọ́run ọba wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون اللهم بني عما عن ماذا يتساءلون أي عن أي شيء يتساءل بعض قريش بعضا اللهم بني kí ni wọ́n ń bira wọn léèrè àwọn apá kan àwọn Quraish àwọn fámìlì Quraish àwọn àjọ Quraish ibẹ̀ lànà mìíràn ti jáde ọ̀pọ̀lọpọ̀ wọn yá yakuya ọlọ́wọ́n bá ní kí ni wọ́n máa ń bira wọn ìpè ṣe ìwọ́n náà ti gbọ́ Muhammadu ní ìgbédìde wa ìwọ́n náà ti gbọ́ ìwọ́n náà ti gbọ́ ọlọ́wọ́n bá ní ànínàbà ilẹ̀ azim ní tí wọ́n máa ń bèèrè àwọn léèrè tí wọ́n máa fi ń ta kọ̀rọ̀ sọ òun náà ní ànínàbà alazim ayé ànínà khabar alazim ìró ńlá tá ànábì wa mú fún wa kí ni ìró náà wọ́n wà lè kọ́ ọ̀la ìpè gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá níjọ́ kan á padà pàdé ọlọ́run wal ba'ath ọlọ́run ó gbé wa dìde wal hisab ọlọ́run ó ṣèṣirò ṣẹ́ wal jaza ọlọ́run ọ̀sẹ̀ san fún kálukú wọ̀lìjánná wọn náà àwọn kan gbà náà lọ àwọn kan gbà lìjánná lọ anábà wọlé azim ètò wọn bèèrè lọ́wọ́ ara wọn nìyẹn ọlọ́run ọba ni wọ́n bèèrè lọ́wọ́ ara wọn nípa ìró tó tóbi kí ni ìró náà òun náà ni pé ìgbédìdí ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní làbárí tá nàbì mú wá àwọn ọ̀gbàgbọ́ alladhina hum fihi mukhtalifun ọlọ́run ọba ní àwọn Quraysh àwọn kèfèrí táwí fihi fi dhalika al-yawm mukhtalifun wọ́n yapa ara wọn bẹ́ẹ̀ wọ́n yapa ara wọn alladhina hum tala ikhtilafuhum wa istibaduhum lin-naba wọ́n láwọn yapa àwọn sàábé àwọn ọ̀gbàgbọ́ táwọn yòókèrúnà wọ́n takò wípé kò sí gbèdìde báwo rè èèyàn tó ti kú tó ti kẹfun tó ti di yẹ̀pẹ̀ àwa ni yóò dìde yóò máa sọ̀rọ̀ mukhtalifun wọ́n yapa àwọn ní kò ní rí bẹ́ẹ̀ yòókèrún wa yukadhibuna rasul wọ́n ń ànábì nírọ́ wọ́n ṣe kìtìláàfù pẹ̀lú ànábì ń bẹ̀ ọba ṣe ń sọ̀rọ̀ yìí tó yìí àwọn àwọn kèfèrí ni wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní kàlá sáyà àlẹ́mùún ọlọ́wọ́n bá ní ọjọ́ wọn ròyìn òrí bẹ́ẹ̀ sáyà àlẹ́mùún wọ́n padà mọ̀ sọ́fà àlẹ́mùún iná máa yóò bá azún nígbà wọn bá dìde tán rírà wọn táwọn dìde báyìí wọ́n padà máa jọ ẹ̀ ثم كلا سيعلمون ọlọ́wọ́n بني. ní wọ́n padà mà ní táwọn aróyìn ò rí bẹ́ẹ̀ àtẹ̀kẹ́rà rúfin àyà ẹ̀rì pọ́lọ́ wọn rìpí ti kálá sàyà àlámù lẹ́ẹ̀mejì àbí ẹ̀hẹ̀ àwọn afáà ni yòfíìlù tàwùkídà àṣẹdìdà repetition yẹn kálá sàyà àlámù thumma kálá sàyà àlámù wọn ni repetition yẹn nítumà ìtumà tó ní min Qur'an. òun náà ni pé ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ fún ọ pé a máa mà a sì máa dá a mà wọn ó sì padà mà ti rìpí ti ọ̀rọ̀ fún yàn kéèyàn mọ̀ pé ẹni yẹn ìtì ń sọ sí kínní Ibrahim ọmọ àjìyà Ibrahim <laughs> ọgbọ̀rọ̀ mọ̀ pé bàbá yẹn mí nìyẹn ọlọ́wọ́ bá ní kálá ṣayà àdàmú nípa àwọn ọ̀rọ̀ yẹn pé àní dìde kò rí bẹ́ẹ̀ ṣayà àdàmú wọ́n máa padà mà nígbà tá ọlọ́wọ́ bá gbé wá dìde fún màkálá ṣayà àdàmú ọlọ́wọ́ bá ní àníṣẹ́ wọ́n máa mà wọ́n máa padà mà tá a bá gbé wọn dìde pé òótọ́ nìgbé dìde wọ́n máa padà mà pé alba'as haqq ẹ dákun ṣé ó yẹ kí èèyàn máa jẹun èèyàn máa jọ ọlọ́run níyàn lérí ìgbédìde àwa tá a ṣe tẹ́lẹ̀ tọ́lọ̀ dá wa ó tún wá ní òun ó tún wá dá padà kí ni yàn bẹ́ẹ̀ ẹni tó ti ṣe kan tá a ti rí ó yẹ kó dá wa lójú pé èyí tó lóun ṣe náà òdodo ni ṣíṣe tọ́ni bá ti ń gbé sínú ọkàn rẹ pé ìjọ àlùkí àmọ́ ò sí gbogbo òórùn rẹ àtàwẹ̀rẹ̀ ò ní ìtumọ̀ mọ́ o torí pé ìjọ yẹn náà lọ fẹ́ gbẹ̀sán sẹ́rẹ̀ẹ́ gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ń ṣe onítùmọ̀ mọ́ èèwọ̀ tó sáfún torí ọlọ́run tó ní ọfẹ́ lọ́lẹ̀ ìsinmi náà jẹ́nà kò nítùmọ̀ mọ́. ìgbàgbọ́ ọjọ́ àlùkẹ́ àmọ̀ yẹn gangan òun ní máa bí ìbẹ̀rù síyàn lọ́kàn téèyàn fi máa ń fa borúlẹ̀ òní ní wọ́n jẹ́ wọ́n kó àmánà lẹ́yìn lọ́wọ́ tó yẹ pé à wọ́n bí mi jọ àlùkẹ́ àmọ̀ ní máa múyàn dákẹ́ bí wọ́n sọ̀rọ̀ ń káwọn èèyàn hey ọlọ́run gbẹ̀sánjọ́ e àlùkẹ́ àmọ̀ gbogbo àwẹ̀ tá ń gbà tá a jì tá ń lọ níbo la ti fẹ́ gbẹ̀san níjọ́ alikiyama àwọn kèfèrí Quraysh ní Maka wọ́n sọ fún anábì pé àwọn gbàgbọ́ ń bẹ̀ ọlọ́wọ́n bá a la ọwọ́ afẹ́ràn wọn létí ọlọ́mọ sọ wá ní kèfèrí o ọlọ́mọ jẹ́ àyà kèfèrí o wàláhì àbíká lọ lè bẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ̀ kọ́sánú wa pẹ̀lú ìgbọ́kúgbọ́ tá ayé ń ọgbọ́dọ̀ tẹ́rígbà sọ àfikọ́ gbàgbọ́ nínú ọjọ́ àlùkìyàmù tó bá ti yẹ kó tó kú tèyàn ti ta wàhálà ti dé torí àì gbé ààbọ̀ gbàgbọ́ lọ sọ́run àfi ká gbé ìgbàgbọ́ tó pé lọ ìgbàgbọ́ wa kọ́lọ́mọdé ó dínkù kọ́lọ́mọ wọlé àánú ẹ̀ kọ́mọdé ó yẹ àṣetáàní èròkèrò àwọn èèyàn burúkú tí wọ́n máa bá ní sọ̀rọ̀ téèyàn ó fi wá máa dáwùtún tó ti bìlíf kọ́lọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa sọ̀rọ̀ àti tàdìjànú àti tàwọn ọmọ èèyàn ọlọ́run wá fẹ́ rán àwọn kùrẹ́jì àwọn kèfèrí ọlọ́run fẹ́ rán wọn létí ọlọ́run fẹ́ sàlàyé ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wọn ọlọ́run bá ní alam naj'alil arda mihada ọlọ́run ní ṣe àwọn ọlọ́run ọba istifhamu taqriri ọlọ́run bá ní ṣe èsì pé àwọn ọlọ́run ọba àwọn aládá ilẹ̀ fún yín tá wá tẹ pẹrẹsẹ اللهم نجعل الأرض اللهم نجعل الأرض ممهدة مهيئة sínsà wa la ní kí ilẹ̀ ó tẹ́ pẹrẹsẹ fún yín kó lè rọrùn fún yín láti máa rìn lérí ẹ̀ kó lè rọrùn fún yín láti kọ́lé sórí ẹ̀ kó lè rọrùn fún yín láti máa dáko níbẹ̀ tí ilẹ̀ ọba tẹ́ pẹrẹsẹ tọ́lọ́wọ́n màhádà rẹ̀ tí ó àyáhà rẹ̀ ní bóòdì sẹ̀mí ọ̀bá rí tápé ilẹ̀ bá dagun báyìí jama gbogbo wa láàbọ̀ pé ẹ̀yin tẹ́ ń bẹ lókè ẹ̀dá kan ẹ mọ́ ṣubú luwa o <laughs> bó ni ó sì rọrùn láti máa kọ́lé síbẹ̀ bẹ́ẹ̀ sì kọ́ ní ọmọ wo ọlọ́run ọba ní ìrẹ́ ànẹ́bì sọ fún àwọn kèfèrí pé èmi ọlọ́run Allah tí mo dá wọn ní tí mo ṣe fún wọn ni o mo jẹ́ kí ilẹ̀ ọ rọrùn fún wọn láti máa lò alam naj'alil arda mihada sẹ́mi ọlọ́run kí mo ṣe ilẹ̀ nírọ̀rùn fún yín tó jẹ́ pé mo tẹ́ pẹ́rẹsẹ́ tẹ́ lè mọ̀ sẹ̀mí níbẹ̀. wọ̀lìjìbàlá àwùtàdá ọlọ́run ọba ń béèrè lọ́wọ́ àwọn kèfèrí pé ṣé mi ọlọ́run ọba kí mo fún yín ní àwọn òkè àwọn mountain àwọn òkè àwùtàdá tùmsíkòlá àrùdọ́ lè àlà tàbítọ́rì bíkùn mo fi yín láwọn òkè tí mo fi ṣe èèkàn fún ilẹ̀ tẹ́ wà lórí ẹ̀ nígbà tí mo tẹ́ pẹ́rẹ́sẹ́ tán mo wá gbé àwọn òkè sí àwọn ètè ti ayé mo fi gbé e sí àárín ayé mo kó sí gbogbo ìlú kọ̀ọ̀kan ó wá hóòdì ilẹ̀ àpáta yẹn kìí ṣe fọ́kàn wà lórí sọ́fẹ̀sì o ó gùn lọ lẹ́bẹ̀ẹ́ ni o Allahu Akbar. <laughs> ìmí ọlọ́run lọ́mọ bó ṣe gùn tó ọ wọlé bẹ́ẹ̀ bígbà téèyàn bá gbé pílà téèyàn gbé pílà téèyàn bá wá ìpè pílà máa ń wọlé ju ilé lọ <laughs> torí ọlọ́mọ ahóde ẹ̀ torí kílẹ̀ kọ́ bá ṣe kì máa yín lẹ́sẹ̀ ọlọ́ba ní sẹ́ni kí mo fi òkè tí mo fi de ilẹ̀ mọ́lẹ̀ fún yín kẹ́ má bàa ní pọ́blẹ́mù kọ́mọ̀jẹ́ pé délẹ̀ bá ń gbọ̀n ẹ̀yin náà ẹ̀ máa ṣubú ẹ̀ máa fẹ́rí gbára yín ẹ̀ máa kú wa khalaqnakum azwaja ọlọ́run bá ní ṣe èmi ọlọ́run béèrè ní o ọlọ́run sì ń ṣèmi ni mo dá yín lákọ̀ọ́lábo zukuran wa inatha mo dá àwọn ọkùnrin mo dá àwọn obìnrin abájọ́kùnrin nìkan lọ́lọ́run bá dá ní bó láti máa gbádùn tó pé obìnrin nìkan lọ́lọ́run bá dá bó làwọn náà sì máa gbádùn ọlọ́run bá ní min jinsin wahidin yaskuna kẹ́ ẹ lè máa gbádùn lára ara yín ẹ ò gbádùn tá ń gbá lára ìyàwó lára ọkọ ẹni tí ò lọ́kọ tí ò níyàwó òun ló lè mọ túmọ̀ tá à gbogbo àwọn tí ò níyàwó ó lè mọ́sábà pèsè yìí tó fún wọn ah àdánwò náà ni kéèyàn má lọ́kọ àwọn tí ò ni wọ́n lè ṣe kíni àwọn ni wọ́n lè mọ túmọ̀ tá à yìí kó lè mọ́sábà fún ọlọ́kọ alálùbáríkà ọlọ́run bá ní mo wá dá àwọn obìnrin sáyé fún yín kẹ́yìn ọkùnrin kẹ́ mọ mú yìí tó bá wù yín bẹ̀ mo tún wá dá àwọn obìnrin náà sílé ayé kẹ́yìn ọkùnrin kẹ́ lè máa tọ́jú wọn ọlọ́run sẹ́mi kí mo dá yín lákọ ni. ọjà àlìna naumakum subata ọlọ́run ọba ní àwọ ọlọ́run ọba àwa la ṣe oorun rahatan lakum kọ́mọ jẹ́ ìsinmi fún yín ṣùbátà ráhà kọ́mọ jẹ́ ìsinmi fún yín wàkọ́tà án lè àṣìgáàlìkún ọlọ́run fi oorun hmm? Allahu akbar ó fi stọ́ọ̀pù lílọ bíbọ̀ wa bó ṣe kókó strong tó tọba ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ láti aago mẹ́fà àárọ̀ ọwọ́ àṣiṣẹ́ pé òní sùn òní sùn ọwọ́ àṣiṣẹ́ ìdágo méje ọmọ ìyá mi wá kí ìṣá ìtàn à ó tó bẹ̀ kọ́ mọ́ sùn. wọ́n lẹ́sìn máa ṣiṣẹ́ bí aago aago ní kogi stop now ọlọ́run ọmọ kù sẹ́ ọmọ ìyá mi tó nù ọ̀bá kún ìyàmá lọ́wọ́ mọ̀ pé oorun ìdẹ̀ra ọlọ́run nítorí tá a bá sùn ara wọ́n tún jí pépé ńjọ́ kejì èdè wa máa ṣe research ọpọlọ wa máa pé ara wa máa yá ìwọ́n tó ti ta gọ́gọ́ tó ló ti táyàdì ẹ ara ló ti ṣe kínní yóò tún jí pépé ọlọ́wọ́n bá ní sí àwa ká ṣe oorun fún yín nísìnyí ni mọ́ta tàmí àdàtì bí kún àtọ́rọ̀ àti bí abdáni kún tó bá yìí jẹ́ pé ọ̀sán nìkan tó bá jẹ́ pé ẹ̀ bá sùn ni àwọn àárẹ̀ oríṣiríṣi ọba ti máa ṣe yín ọlọ́run ọba ní ah, èmi ti ń kún yín lọ́rùn ẹ̀yin kẹfẹ́ rí ẹ̀sìn lẹ́gbàá tí ń sọ́gbọ́ tí mo fi oorun ṣe dára fún yín ọjà alìnàláìlà ní bá a sá èmi ọlọ́run ọba náà ni mo ṣe òru ní sákànà àsìkò tẹ́ ẹ máa calm sákànà lè àsìkò tí ẹ máa sinmi àwọn àlùfáà kan wọ́n ní yẹ́kṣà náà sàbọ̀lá yẹ́kṣà náà sàbọ̀lá muhu yáàni jàánà lẹ́yìn sákànà ọlọ́run ọba ò ní kí òru kó bò wá láṣìírí libasa nígbà tí yẹn bá daṣọ bò nǹkan ọlọ́run da òru bò wá ọjà nà lẹ́yìnlá libasa ọlọ́run ni mo da òru bò yín káṣírí yín ó lè bò káṣírí òun wá mú twenty four hours sámásùn òun pa ó ní wíńdò àbí ọ wá rí sọmọ pé tí ilẹ̀ bá ti sú wẹ́dà máa kú kọ́ wá dé pé bó ṣe gbóná lọ́sàn-án yìí náà lọ́wọ́ gbóná bẹ́ẹ̀ fún twenty four hours ọlọ́run bá a fi òru bò láṣìírí àtúnwá fi ṣe lè bá àṣà fún kí kálukú wọlé lọ àṣírí máa bò sínú ilé waja'alna an-nahara ma'asha ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba Allah àwa la ṣe ọ̀sán ní àsìkò tẹ́ máa fi wá ma'ash káàkiri kí ni ma'asha ètò ọmọ ya mi èyí tó pọ̀ ni àwọn tí sẹ́wọ́n bá ń gba iṣẹ́ òru àwọn díẹ̀ báyìí ni wọ́n máa ń ṣiṣẹ́ lóru bí àwọn security bí àwọn ọ̀bọ̀lọ́dẹ àwọn tó ń ṣiṣẹ́ ní ilé owó ẹlẹ́mìí sùn nù wọn àwọn báǹkì yẹn. <laughs> ọlọ́wọ́n bá aláàsọ̀rọ̀ lórí alàgàlàbíyà wípé ọ̀sán yẹn mo ṣe ní àsìkò ìwájẹ tẹ́ màá fi wádìí jẹ mu lọ ẹ bá ti wá dé kẹ́ wá sinmi lóru ló fi jẹ́ pé afẹ́ lọ lè sùn kò sẹ́nìkan tí màá ń sọ yẹn láàárọ̀ pípẹ́ tilẹ̀kùn afẹ́ sùn <laughs> ọlọ́mọdé àrí wàhálà pípẹ́ ìwé ẹ̀yà ọmọ <laughs> ẹ̀yìn ìyàwó ẹ̀ tilẹ̀kùn afẹ́ sùn láago méje àárọ̀ <laughs> tílẹ̀ bá sùn ni ọlọ́mọdé àlá ó ní mo ṣe ọ̀sán ní ìwájẹ fún yín jàánà nàhárà mùsùlùkọ náà yẹra mùdíhà tọ́tàn ìmọ́lẹ̀ fún yín kẹ́lẹ́ bá láǹfààní láti máa lọ láti máa bọ̀ káàkiri gbogbo ẹ̀rọ náà bá dúdú kiri bíi tini bíi tòrú bóò ní jíjẹ mú mọ́sẹ̀ rọrùn. ọlọ́mọba ni wọ́n bá náà iná fawqakum sab'an shidada ọlọ́mọba ni àwọn ọlọ́mọba àwa mọ sánmà méje a lékè orí yín kọ́ wà lókè yín méje ni sánmà náà sab'an shidada ayé fi gayatil quwwati was-salaba ó wá kì síbẹ̀ ó nípa síbẹ̀ sánmà kọ̀ọ̀kan nípa ọ̀nì tó bá fẹ́ rìn thickness sánmà tó bá fẹ́ rìn láti bẹ̀rẹ̀ rẹ̀ dé òpin rẹ̀ thickness yẹ ó lò five hundred years tó bá fẹ́ rìn láti sánmà kan sí sánmà kejì ó rìnrìn àjò five hundred years. ẹ̀wọ̀n tẹ́bù yín sìn ẹ́ ní ìbá fẹ́ràn nìyí èèyàn lè lo bóyá one second àbí kọ́kàn gbẹ́sẹ̀ méjì kí wá ṣe thickness sánmà lélẹ̀ ìrìn àjò five hundred years lóòrìn lókè sánmà kan àwọn màláìkà kan lọ́wọ́ àmì tí wọ́n yin ọlọ́run tí wọ́n ń kí ọlọ́run sánmà kejì àwọn màláìkà lọ́wọ́ àmì tí wọ́n ń kí ọlọ́run tí wọ́n ń sin ọlọ́run sánmà kẹta àwọn màláìkà àwọn àmì tí wọ́n ń sin ọlọ́run tí wọ́n ń kí ọlọ́run sánmà kẹrin àkàzà tó fi dédé sánmà keje gbogbo ẹ kún fọ́fọ́ ni fáwọn màláíkà tí wọ́n sin ọlọ́run ọba tí wọ́n kí ọlọ́run tí wọ́n yin ọlọ́run ah, bí wọ́n bá lò kírun máa ẹ̀kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú ọlọ́run ẹ ra àwọn kan tí wọ́n wọ́n ra wọn lórí I left Islam I left Islam ní àdánwò lọ́ba o bàdàn ò bá bọ̀ ọ sọ́dọ̀ àwọn ní Islam rẹ̀ fi ṣe nǹkan kan tẹ́lẹ̀ ṣébí ọ̀lọ́fẹ́ sórí ire tẹ́lẹ̀ òṣèlú òṣèlú mọ́ òun kò ní Islam ní àbí kí gbogbo àwọn fámìlì rẹ̀ ká máa sunkún ó kúrò nínú ojú ọ̀nà ọ̀la ó lè bọ́ sínú ìdààmú. ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa àmsákàá Allahu bí kudratihi wọ́n ní ẹ̀rí sánmà yìí bó ṣe wá tíìkì tó yẹ tó sì nípa tó yẹ tó sì fẹ̀ tó yẹ méjèèje wọ́n ní ẹni tó gbá mú tó dì í mú tí òjò jábọ́ lè rí òfurufú Allah kò kí ṣe Ṣàngó kì í sọ ya kì í ṣe gẹ̀lẹ̀dẹ́ kì í sọ̀yọ̀ ìyẹn ti dá wa lójú tó fi jẹ́ pé àwa tá a wà lérí ìsìláàmù la wà lójú ọ̀nà ọba tó dá gbogbo ayé là wá ń sìn ọlọ́run wa kó àǹfààní rẹpẹtẹ sínú sánmà náà tí ń wá bá wa láti sánmà atẹ́gùn wa bá wa òjò wa bá wa ìmọ́lẹ̀ wa bá wa ìmọ́lẹ̀ tọ̀sán kódà bójú wa tún rọ̀ ọlọ́run tún tàn mọ́lẹ̀ sí wa kọ́mọ́bà kẹsẹ̀ bọ́ inú àgbàrá yọ tàn àwọn ìmọ́lẹ̀ yẹn wà kàn fúláṣẹ báyìí pàfà wà wọ̀ kan ti tóbi ọlọ́run bá wa ọwọ́ náà sí àlá ìdáni wá ń tàn yẹn. ọlọ́run bá ní wọ̀bàná iná fáwọn sab'an shidada àwọn alágbèsámà tó nípọn méje agbésókè orí yín abidáàbòbò yín. waj'alna sirajan wahhaja àwọn ọlọ́run ọba àwa fi ìmọ́lẹ̀ sí inú sánmà náà yẹn wàhájá ni ìmọ́lẹ̀ tó ní gbígbóná díẹ̀ nínú nítorí gbígbóná yẹn fún àwọn èèyàn tí ń tá sitani kílẹ̀ máa ń pè òrùn dájú yẹn ṣé díì ni àbí sí ẹ ẹ àwọn sàyẹ́ntìsì ní ká sọ̀rọ̀ ń bí o <laughs> wọ́n ní vitamin D ní ìyàmà ó ní di vitamin D yẹn ó náà ní kí òrùn yọ tàn sí ọ ọ̀dà àbá àbámọ̀ yẹn èlùbọ́ bóòlù yóò ṣe jásí jíjẹ bóun ní gàrí ó já sí mímu tóun ọba sí kínní lóun ọba ràn ọlọ́mọsá náà wọ́n kọ́mpìnì yẹn tí ọba ti sórun wàhálà ti dé ọ̀dà sólà ló tún gba yín sí àwọn làwọn máa àwọn máa fi mọ́sìnì gíráǹdì àwọn máa fi àwọn máa gbẹ pẹ̀lú mọ́sìnì mo ní sólà tó fi tó fi tó fi dráyìn tó fi múná wọlé oòrùn ló máa tàn síbẹ̀ àwọn tó ń lo sólà ni wọ́n ń sìn tí ọba ti sórùn wàhálà ti dé àwọn máa pariwo ní pampan pampan pampan òṣòrùn o òṣòrùn o adúpẹ́ fọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá ní waja'alna sirajan wahaja ọlọ́wọ́n bá ní àwọ̀ ọlọ́run èyí kèfèrí àwọ̀ ọlọ́run bá la fi mọ́lẹ̀ sí sámà náà àtún wá fi wahaja síbẹ̀ gbígbóná fẹ́rẹ́fẹ́ tí ò ní nìyí la tọ́lẹ́ pé yọ́ọ̀ yóò mọ̀ gbẹ ọlọ́run adúpẹ́ o ọlọ́run ọba ti wà làwọn aròyìn yìí Allah táwa ń sìn ìlà ń sìn kínní ìlà ń ròyìn ọlọ́run ọba ní wa anzalna minal mu'sirati ma'an sajjaja ọlọ́run ọba ní àwọ ọlọ́run ọba làwọn ń sọ̀kalẹ̀ minal mu'sirati minas sahab ma'an kathira àwọn ọlọ́run là ń sọ̀kalẹ̀ láti bí ẹ̀sùn sújò àwọn ọlọ́run á ní kílẹ̀ oṣù ẹ̀ máa ń fura ẹni bá lásán kọ́ kásọ nìyẹn ẹni bá lélùbọ́ tó ní gàrí kọ́sá tọ́sá kọ́ka ìsújò yẹn ọlọ́wọ́n bá àlá ó fi ń fowá lára wípé mo fẹ́ rọ̀jò ẹ̀yẹ rú mi kọ́mọ̀ bàbá yín ní òkìkí ẹni bá fẹ́ wọlé kó tètè wọlé ẹni tó ní asma tó tútù ọ̀gbọ̀dọ̀ bá ń ta ọlọ́wọ́n adúpẹ́ o kí ló wá dé tó ní sin àlá. omi yìí náà ló fi jẹun omi tó fẹ́ bọ́lẹ̀ yìí náà ló mu òun náà ló fi sẹ́ńjẹ òun náà ló fi fọṣọ òun náà ló fi fọnu òun náà ló fi wẹ̀ òun náà ló fi tábà. ọlọ́wọ́n bá ní wà á ń zálì náà mìíràn ti ayé mìíràn sahab ọlọ́wọ́n bá ní àwa ń sọ̀kalẹ̀ àwa là ń sọ̀kalẹ̀ láti inú ẹ̀sìn sójó máa ń sàjájá máa ń kẹfìrà sàjájá kí ni tó máa sàjájá yàtọ̀ lábàlẹ́ سجاجة معنى ما معنى سجاجة يعني كثيرة omi tó pọ̀ rẹpẹtẹ ọmọ máa وا وا وا. wá wá wá bó ṣe ń sọ̀kalẹ̀ yẹn oye wọ́n ń lọ́nu lẹ́ni ẹ bá gbé bọ́wọ́ ẹ tún fà jáde padà àgbàrá òjò lọ́wọ́lẹ̀ àbọ̀tí ọba jáde padà omi tó mọ́ tónítóní ló lò ó ló máa jáde ní ọlọ́run bá ń kẹ́ fún wa ni àbí ìwọ gbẹ́ bọ́ọ̀wù tó jẹ́ pé omi àgbàlá ló jáde mbẹ́ ọlọ́run ti purify ẹ̀ àwọn omi náà ní ọ̀rọ̀ lédi fáàmù wa gbogbo tó o bá ń sìn tó o bá rómi o lè ní resort gbogbo tó yẹn bá ń sìn àbáwọ̀ tá a bá ní fáàmù ọlọ́run bá ní àwa là ń sọ omi kalẹ̀ fún yín ọlọ́wọ́n bá ní linukhrija bihi habban wa nabata kálíbà mú jáde pẹ̀lú omi náà bihi bilma habban wa nabata habba ó ní àwọn nǹkan tó jẹ́ seed àwọn nǹkan hóró bíi wheat bíi àwọn àgbàdo ọkà bàbà oruz rice gbogbo àwọn nǹkan hóró tá máa dà sómi àwọn ẹ̀wà bàbá sàtàn àdàsùn mi àwọn jẹ́ ó béèrè pé ta ló dẹ́wà <laughs> ọlọ́run ọba ní wọnà bá ta àtàwọn oríṣiríṣi àwọn nǹkan ọ̀gbìn tó jẹ́ pé iná là ń jẹ ọlọ́run ní àwa là ń mú jáde pẹ̀lú omi tí ò bá sómi kò lè jáde àwa là ń fomi mú jáde bá a ṣe ń rọ̀jò yẹn torí kẹ́lí máa jẹ kẹ́lí máa mú ní ẹ̀yìn kèfèrí àbí mùsùlùmí nìkan ní jẹun <laughs> ọlọ́run sọ fún àwọn kèfèrí pé ògbìn ilẹ̀ ń dáko fa ẹ̀rẹ́ ń jẹun jojúmọ́ ẹ mọ̀ pé mi ni mú oúnjẹ yẹn jáde fún yín pẹ̀lú òjò tí ń rọ̀ látòkè. wàjànàtìn àlìfàfà ọlọ́wọ́n bá ní àti àwọn farm jannat jannat húnna kìí ṣe àlìjánà tọ̀run o ìtàn pè ní janna fìlọ́gà òun náà ni ọgbà basatin ọgbà ọwọ́ ni ọgbà àdẹ̀rà náà ń bẹ lọ́run òun náà làlìjánà ọlọ́wọ́n ni mo tún wá fún yín ní àwọn basatin mulitafa àwọn fáàmù tí ó di tọ́wá kún kẹ́kẹ́ pẹ̀lú oríṣiríṣi àwọn fruit àwọn èso tó dùn ẹ bá rí àwọn tí wọ́n ń dáko tí wọ́n ń gbin mango especially àwọn China yẹn ẹ bá rí fáàmù wọn bó ṣe lọ ẹ̀yìn ọgbọ́n lọ́hùn tóbi ah, pé elétò lọ́lọ́hùn o ẹ bá rí àwọn tí wọ́n ń gbin àgbàdo tẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ oko wọn ẹ̀rí tó máa lọ bí ṣe ń kọjá ní rọmọ dùn pé à lẹ́yìn oṣù mẹ́ta owó ti dé ebi ti kú nínú ìsẹ̀mí àwọn ọlọ́run bá ní àwa la fún yín láwọn oko owó ẹni tí bá dáko ọlọ́run lè mọ̀ dáko fún ẹnì kan mọ̀ dáko tán kọ́ wa lọ lè ká èrè oko kọ́ wa mọ̀ lọ lè bọ̀gún wọ́n bọ̀gún o. ọlọ́wọ́n ni ní nígbà ọlọ́wọ́n bá tún nígbà tó lọ́wọ́n sàlàyé gbogbo àwọn ìdẹ̀ra rẹ̀ lérí wa ó tún wá padà síbi ọ̀rọ̀ ọjọ́ àlìkìyàmà wípé sẹ́yìn gbọ́n tí ń sọ fá ọ̀dà mo tún padà síbi tí ń sọ́wọ́ ọlọ́wọ́n bá ní inna yawmal fasli kana miqata ọlọ́wọ́n bá ọjọ́ àlìfọ́sìlì yẹn yawmal kìyàmà náà ń pè ní yawmal fasli ọjọ́ tí ọlọ́wọ́n sàlàyé fún àwọn kèfèrí wípé ẹ̀yin tẹ́lẹ̀ ìgbàgbọ́ oyé ṣẹwárí báyìí ẹ̀yin tẹ́ ní yọ ṣẹlẹ̀ báwọn kan ní kò ní ṣẹlẹ̀ ẹ̀yin ní kò ní ṣẹlẹ̀ àwọn ní yọ ṣẹlẹ̀ àwọn tọ̀hún ní kò ní ṣẹlẹ̀ ẹ̀yin ní yọ ṣẹlẹ̀ yọmùl fọ́sìl ṣẹwárí báyìí. ọlọ́run yọ sọ̀rọ̀ tí yọ yọ ẹ̀rọ sọ́tọ̀ àti kíni àtòdodo yọmọ lè fọ́sí yẹn ẹ̀yin tẹ́ ẹ gbà ipe bẹ́ẹ̀ ni ẹ̀sà ti rí ní tẹ́ ẹ gbàgbọ́ ẹ̀yin tẹ́ ẹ gbà ọ̀yà sẹ́yìn náà rí àlùfọ́sílù nìyẹn àwọn kan ní yọmọ lọ́kọ̀dọ́ ní túmẹ̀ ọjọ́ tọ́lọ́wọ́n dájọ́ bẹ́ẹ̀ ni nurse láàrin àwọn èèyàn tọ́lọ́wọ́n ni irọ́ lélẹ́yìn ọmọ gbàre fún ọ láyé òótọ́ lélẹ́yìn bọ̀tẹ̀ wọ́n gbẹ̀bí fún ọ àkọ́kọ́ ẹjọ́ tọ́lọ́wọ́n kọ́kọ́ dá tọ́lọ́wọ́n fẹ́ dájọ́ tó ní í ṣe pẹ̀lú relationship àwọn ọmọ èèyàn síra wa fìdímà ẹjọ́ ẹ̀jẹ̀ lọ́lọ́run kọ́kọ́ dá àwọn wọn ni wọ́n lẹ́jẹ̀ lọ́rùn kí wọ́n bọ́ síbí àwọn ọlọ́pàá àyàn wọ́n fọ́kọ rẹ̀ nìkan jẹ àgbákòṣẹ́lẹ̀ wọ́n pọ̀ gá rẹ̀ àti dírẹ́fà tó pọ̀ gá àti ìyàwó ẹ̀ nítorí owó ìwọ́n ń ṣe ẹ̀ ọ̀pọ̀ àyàn sọ̀gùn owó ìwọ́n ń ṣe jálàbí òun gún yàn lọ́sẹ̀ wọ́n ṣe politics politician ni wọ́n òun waste life àwọn nítorí owó gbogbo ẹni tó bá pààyàn ẹ̀sùn apààyàn ẹjọ́ apààyàn ni wọ́n kọ́kọ́ yanjú níjọ́ àlùkìyàmọ̀ bá ní nà yawma lè fọ́sílì kánàmì kọ́ta kánàmì kọ́ta ọlọ́ni ọjọ́ òdodo yẹn kàánà lè yọ́mu láhùn zamanu mu wá kọ́ta ọjọ́ tó ní àsìkò ni kàánà mi kọ́ta ọjọ́ àlìkìyàmọ̀ yẹn ọjọ́ tó ní àsìkò ni láyàtà akharu wà láyàtà kọ́dàm kò ní dí kò dẹ̀ ní lé tásìkò bá ti tó ọjọ́ yẹn máa ṣẹlẹ̀ kàánà mi kọ́ta kàánà mu haddada láyàtà akharu wà láyàtà kọ́dàm mu wá kọ́ta yawma yunfakhu fi suri fata'atuna afwaja ọlọ́wọ́n bá ní ọjọ́ yẹn ọjọ́ tí wọ́n bá ń fọn fèrè sínú wo asur alqarn sur tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní ìwo ẹ̀mọ ìwo màálù yẹn ẹ̀hẹ̀ irú ẹ̀ kan wà tó tóbi ọlọ́run gbé e fún sàràfìlù tàbí ọlọ́run gbé e fún yìí ìsàràfìlù pé gbà tásìkò bá ti tó tí wọ́n fẹ́ parí rẹ̀ wọ́n kàn fẹ́nu sí kó ní fo gbogbo tọ́lọ̀ bá ń dá gbogbo wọn máa parẹ́ ni gbogbo tọ́lọ̀ ń dá pátá wọn máa parẹ́ ni òun náà ni wọ́n tún fún wa wípé ọya ìsìláfílù dìde òun ti dìde nù sàárè ọlọ́run ló gbé dìde ọya gba fèrè rẹ náà nígbà gba ìwo ọ̀ṣùr ọya fẹnu sí fòó <laughs> tó bá ti ṣe fòó báyìí tí kálukú bá ti ń gbóhùn yẹ kálukú ọmọ dìde nù sàárè ni ọlọ́wọ́n bá ní yawma máa yóò fákò fi sórí tí wọ́n bá fọn fèrè sínú wò fàtà àtúnà àfọwájà ọlọ́wọ́n bá ní gbogbo yín lẹ́ẹ̀ máa dìde àfọwájà jamaat ẹ̀ máa dìde níjọ níjọ àwọn ará Canada àwọn ará America àwọn ará Brazil àwọn ará India àwọn ará Nigeria Burkina Faso àfọwájà <laughs> ẹ̀ máa dìde kálukó sì máa dìde wọ́n máa tẹ̀lé ìmáàmù wọn àwọn ànábì wọn. wọ́n máa dìde wọ́n dẹ̀ máa tẹ̀lé àwọn wa. ọlọ́wọ́n bá ní fata àtúná àfọwájá àṣẹ ọlọ́wọ́n bá náà ní ohun yẹn o tọ́ba ti fọn ohun yẹn báyìí gbogbo yín ẹ máa dìde níjọ níjọ kéèyàn alóhùn gba ìtàn lọ́n sọ yìí gbọ́ nínú àwọn akẹ́rùn fún <laughs> ọlọ́run lọ́ọ́ máa dìde wípé ọ̀wọ́ tó pé ọ̀gbàgbọ́ nínú tó máa wẹ̀ tó ń gbà wọ̀fùtìhàtì sámà ọlọ́mọba ni a máa sí sámà àwọn sámà tó àwọn sámà méjèèjì yẹn sámà pé ó tò lera wọn ni wọ̀fùtìhàtì sámà ọlọ́mọba ni sámà yẹn a máa sí fakanati abuwaba gbígbà tá a bá sílẹ̀kùn fakanati abuwaba ẹ kàn gbọ́ pẹ́ẹ́ sísí tó sí báyìí lìnùsúlù ní màláìka àwọn màláìka máa sọ̀kalẹ̀ ni sàǹpé inú làwọn màláìka wà ee eh, wọ́n máa sọ̀kalẹ̀ ọjọ́ yẹn ọjọ́ ìdájọ́ yẹn lìnùsúlù ní màláìka àwọn màláìka máa sọ̀kalẹ̀ ilal ard máa sọ̀kalẹ̀ sórí lẹ̀ ọlọ́mọta sànù àjọ náà àyìngbà táwọn ọmọ ogun ọlọ́mọ sọ̀kalẹ̀ báwọn wọn náà mọ̀ pé nǹkan ti dé ọmọ tí ó la oníjọ́ náà la ilaha illallah la ilaha illallah kámọ́sí lẹ́yìn ọlọ́run ni wọ́n pè ní la ilaha illallah níjọ́ yẹn ọ̀wà ń bẹ̀ ọwá kú lérí pé lẹ́yìn ọlọ́run ọ̀rẹ́ gba nǹkan míì gbọ́ lẹ́yìn ọlọ́run ah, okò rere ọlọ́mọsàfẹ́ nìkọ̀ọ̀kan wọn náà àwọn tó kò níjọ́ náà bá ní. wàfùtìhátì sàmà ọlọ́wọ́n bá ní ọmọ sí sàmà wàkànàtì àbíwá bá ó dà gẹ́gẹ́ ìgbà tó ń bá sílẹ̀kùn lìnùzó lè mọ̀láìka àmọ̀láìka wọn máa sọ kalẹ̀ láti nu sàmà wá sílẹ̀ wàsú yíra tìlì jìbálù wàkànàtì sàrọ̀ bá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní sàtúkọ̀lá olùjìbálù sùyíra sára yasiru sáyára yàtọ̀ sí sára sóyẹ́ra tìlì jìbá ọlọ́run máa mú fòkè máa mú fẹ̀ ọmọ melt ọyẹ sàtúkọlá olùjìbálù min amakiniha tàtúrù fìlàwà gbogbo òkè lánlánlánlá tá a fi dilẹ̀ mú yẹn gbogbo òkè yẹn ọmọ akú láàyè rẹ̀ ọmọ àwa máa fọ́nká fọ́nká yọmọ wa fọ́n sí orí òfurufú bí ìgbà tí eruku bá ń fọ́nká ìwọ àwọn òkè ńláńlá yìí kalgubar fakana ti saraba mẹsùlẹ sarabu lẹbi láhàkẹ katala a kan rí ṣọkan fọnká àwọn àárò gòkè ni gòkè sókè mọ ó ti kò lókè ẹgẹ bíi sarabu ẹgbẹ́ tẹ́gbẹ́ sarabu òun náà ni àwọn pé náà tọ́jẹ́ pé àárò gómi gòkè sómi tọ́ọ̀ ń lọ nínú express tọ́ọ̀ ń wọ ọ̀kan nígbà míì ó rò pé omi ń bẹ níwájú ẹ̀ bàbá débẹ̀ sọ́lá wa rí pé láhàkè kàtàlélùmá pé kò sí ẹ̀sọ́ omi ń bẹ a rí pé omi ń bẹ ní níta ń pè ní sàràbù omi tí kò kí ṣe omi ọlọ́ọ̀bá ni yọ jẹ òkè àmọ́ kò kí sókè ó ti di alukubar ó ti di eruku tá a ti kù bí èlùbọ́ nígbà tí ọlọ́run bá aláwọn wá ń pàṣẹ fún àwọn nǹkan tí wọ́n tóbi kí wọ́n máa wà destroy báyẹn ìwọ́n mi yẹn ń kọ́ ẹrù ni ẹrù máa bọ̀ ọ́njọ́ yẹn kò sí ẹ̀sọ́ tẹ́rù ní bá gbogbo aláma wá ojú rere Allah nìkan nítorí níjọ́ tá a wí gbogbo kálukú ọmọ náà tiẹ̀ ní o kò sẹ́nìkan tó gbọ́ lẹ̀ lẹ́yìn mánìlá àti iṣẹ́ tó bá ṣe kínní iṣẹ́ tó bá ṣe á máa tẹ̀síwájú insha Allah ta'ala níjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀dá títí أبي الله بمنه وكرمه وأسمائه وصفاته أن يتقبل منا ومنكم أتاري تولي كان سنتوري أو تاجي أمالكيو أتواتي أجلت كوما ẹlẹ́mì tún létí hmm? tún létí di class eh, ọlọ́wọ́n bá ní amma yatasaalun ọlọ́wọ́n bá ni wọ́n ń bèèrè àwọn àwọn Quraish àwọn kèfèrí kí ni wọ́n bẹ̀rẹ̀ wọn àní nábà ilẹ̀ azim ọlọ́run bá ní wọ́n bẹ̀rẹ̀ wọn nípa ìró tó tóbi tá nẹ́bí fún wọn kí ni ìró tó tóbi tá nẹ́bí fún wọn òun náà ni ìpàdé ọlọ́run ìgbédè ìdíjà olùkèyàmà ẹ̀san ìṣiròṣẹ́ àtẹ̀san àjánà àtiná àwọn kẹfìrí wọn bẹ̀rẹ̀ wọn alladhina hum fihi mukhtalifun ọlọ́run bá ní àwọn tá a wí yìí eh, hum fihi fil ba'th mukhtalifun eh, munkirun eh, wọ́n ní kò àwọn tá a wí wọ́n ní ìgbédìde ò ní wá mọ̀kù tẹlifóònù wọ́n ń pè nírọ́ wọ́n ló jìnnà sọ́pọ́lọ́ ìtumọ̀ mọ̀kù tẹlifóònù yẹn o wọ́n yapa pé kò rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ kalla sọ̀yà àlàmùn kalla ìtàn wọ́n ò rí bẹ́ẹ̀ o sọ̀yà àlàmùn ọlọ́run ni wọ́n padà mọ̀ pé òótọ́ ni thumma kalla sọ̀yà àlàmùn ọlọ́run bá ní bẹ́ẹ̀ níṣẹ́ wọ́n padà mọ̀ yí pé òótọ́ ni alámúnájà àlèlè àrùdọ̀ mi ha dáa ọlọ́run sáwọ́ ọlọ́run ọba káàtẹ́ ilẹ̀ pẹ́rẹsẹ fún wọn tó fi rọrùn fún wọn láti máa sẹ̀mí ńbẹ̀ wọ́n rìn kọjá wọ́n kọ́lé síbẹ̀ wọ́n dáko níbẹ̀ wọ̀lìjì bá la àwòtá ṣé ìsàwọ́ ọlọ́run ọba la fún wọn ní òkè láfi òkè láni kọjá àwòtá kọjá ìkàn tó kan ilẹ̀ mọ́lẹ̀ tó fi ọlọ́run fi hóòdì ilẹ̀ torí ká má ṣubú kí ilẹ̀ ọmọ bá ṣèkìní kọ́ bá ọmọ ṣèkì ní wọ́n ń ṣèkì àwa náà á máa ṣubú wa khalaqnakum azwaja ọlọ́ba ní àwa la dá yín lákọ̀ọ́lábo àfúnyín lọ́kọ àfúnyín ìyàwó àwa la fúnyín lọ́mọ ọkùnrin àfúnyín lọ́mọ obìnrin àdá yín lákọ̀ọ́lábo wa ja'alna nawmakum subata àwọn ọlọ́ba la ṣe oorun nísìmí fún yín ọlọ́mọ ká oorun kú nísìmí ẹnì kọ̀ọ̀kan wa o kò sí fámásì tán o báwo a'udhu bi kalimati llahi tammati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa an yahdurun ó ní wí sẹ́ẹ̀ méje pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó wọ́n fi kàn ìdí mi dánwò dáadáa ni torí oríṣi àǹkan ní máa ń gbóná lójú yàn ó lè jẹ́ dùnú ó lè jẹ́ bànújẹ́ ó lè jẹ́ depression <laughs> ó lè jẹ́ wàhálà ó lè jẹ́ àárẹ̀ a'udhu bi kalimati llahi tammati. من غضبه وإيقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون ọlọ́ọ̀bá ni wọ́n jalè náà naumakum subata ọlọ́ọ̀bá ni àwa ọlọ́run àwa ọlọ́run Allah ọlọ́run ni àwa jalè náà àwa ọlọ́run oníkan náà sì nítorí pé ó tóbi níbi sọ bẹ́ẹ̀ <laughs> ọlọ́run ni wọ́n jalè tu ni wọ́n jalè náà <laughs> wọ́n jalè náà naumakum subata àwa ọlọ́run ọba àwa la ṣe oorun nísìnyí fún yín wọ́n lọ́mọ gbọ́run lójú ẹni kọ̀ọ̀kan wọn lásìkò tẹ́ ká máa sùn wọ́n lọ agbára ọlọ́run ọba àwọn bọ́ọ̀ bá dúró sùn mọ́ orílẹ̀ dàrú wọ́n máa sọ̀sọ́ kú sọ́nsìn ẹ̀mọ àwọn táwọn máa ń sábà ní challenge ọpọlọ yẹn ogun kí ni wọ́n fún wọn jẹ́mọ́ ogun oorun lọ́pọ̀ jù ní ogun wọn torí tó bá ti sùn ọpọlọ yẹn máa pé padà àdáwọn tó fi máa gbé akáàkiri wọn ní kò sùn mọ́ kò sùn mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀ lẹ̀ wa o kọ́lá وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا <laughs> ah, aya Qur'an ni ibi ọlọ́run ọba wọn ló fi eh, ìdẹ̀ra sínú oorun kò ń lọ́rùn ó sì dákun torí ò lè kúnra rẹ lọ́rùn tó nù ọba ṣe kíni lọ́rùn ọba wa ọlọ́run ọba ní waja'alna al-layla libasa ọlọ́run ọba ní àwọn ọlọ́run la sí òru lání fi orúbó yín láṣìírí wọ́n máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún yín tẹ́ máa fi sinmi bẹ̀ wọ́jà àlìnàhàrọ́ máa ṣá ọlọ́run ní àwa la ṣe ọ̀sán ní àsìkò tẹ́ máa fi wá jíjẹ mímu àní kílẹ̀ oṣù lọ́sàn-án tó tilẹ̀ bá ti sún lọ́sàn-án jíjẹ mímu onírọ̀rùn ẹni tó fẹ́ kọ nǹkan ẹni tó fẹ́ táìpù nǹkan ìmọ̀lẹ̀ ọ̀sán la fi ń ṣiṣẹ́ náà ẹni tó fẹ́ kanlé ẹni tó fẹ́ rẹ́lé ẹni tó fẹ́ wẹ́ẹ̀dì ẹni tó fẹ́ wẹ́ẹ̀dì irin ọlọ́run bá ní àṣìṣe ọ̀sán fún yín màáṣà kẹmọ̀ fi wádìí jẹ múmu káàkiri wàbànà iná fọnkọ́kún sádà ń ṣe dáadáa ọlọ́run ní àwọn ọlọ́run la wá mọ sámà méje tó nípọn àmọ́ lókè yín pẹ̀lú agbára àwọn ọlọ́run ló fi dúró àǹfààní sì mẹ́mbẹ̀ fún yín wọ́jà àlìna sirajan wàhájà àwọn ọlọ́run la wá ṣe sámà náà ní àyè tí ó máa tàn mọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ náà tún wá ní gbígbóná rẹ́súrẹ́sú gbígbóná níwọ̀nba tó ráǹfààní náà fi tàn mọ́lẹ̀ síbẹ̀ èyí tó sì gbóná yẹn náà tó ráǹfààní àtàwọn arúgbìn wa anzalna minal mu'sirati máa ń sàjàjà àwọn ń sọ̀kalẹ̀ látara ẹ̀sùjò lókè sánmà náà àwọn omi ní sàjàjà thunder wii wii wii àbí kí ẹ̀rọ ládùúgbò ti ti yín ni ìtọ́lọ́run <laughs> sọ ni ẹ̀ ọlọ́run bá alá ó ní lè nù rí jáde hí ayé bèlìmá ọlọ́run ní kálíbà mú pẹ̀lú omi náà eh, habba wa nabata àwọn nǹkan tẹ̀ ń jẹ nǹkan hóró habba Bi wheat bi rice ẹ̀wà àwọn nǹkan tó jẹ́ nǹkan hóró seed wọnàbàtà àtàwọn arúgbìn míì náà tó jẹ́ nǹkan tẹ̀ ń jẹ wọ̀jà náà tí ní alifafa àtúnwá fún yín ní àwọn ọgbà oko rẹpẹtẹ tó díjú mọ̀lítàfà tó jẹ́ pé eh, ó kójọ sínú jẹ̀mí asunaf alfawaki àwọn oríṣiríṣi àwọn fruit eh, èyí tó dùn tẹ́ máa ń jẹ ọlọ́run tó wá padà sí nípa ó tún padà síbi ọ̀rọ̀ ọjọ́ àlìkìyàmà ọlọ́run bá ní inna yawmal fasli kana miqata ọjọ́ òtítọ́ tá a yọrọ kù nínú òtítọ́ òtítọ́ dùn ọlọ́tọ̀ irọ́ dùn ọlọ́tọ̀ ọjọ́ náà ọjọ́ tó ti lásìkò kò ní lé kò ní bí tó bá ti tó ọmọ wa ṣe musẹ̀ yawma yunfakhu fi ssuri fatatuna afwaja ọjọ́ yìí náà ni màláìka Israfilu Ni akọ aláṣẹ kó fan fèrè sínú wo fata atu na àfọwájà tó bá ti gbọ́ ohùn yẹn tán tó bá ti fan fèrè yẹn tán ẹ ma dìde ẹ máa wá láti inú lẹ̀ níjọ níjọ wàfùtí àti sámá ọlọ́run bá ní a máa ya sámà a máa sí makana tí a bò wá bá bí gbàtà bá sí àwọn lẹ̀kùn ọlọ́run bá ṣe sí sámà báyìí sánmà àkọ́kọ́ sánmà kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ọlọ́wọ́n bá ní àmà sí sánmà àwọn màláíkà àwọn máa sọ̀kalẹ̀ mẹ́ wọ́n máa sọ̀kalẹ̀ wasujiratil jibalu fakanat saraba á mú àwọn òkè pé kí wọ́n kú láàyè tí wọ́n wà fakanat saraba kí wọ́n wá fọ́nká sí inú àhòhò sánmà bí ìgbà tí eruku bá fọ́nká fakanat saraba wọ́n wà dàgẹ́ gẹ́gẹ́ bí àwọn pè iná àwọn pè iná ni wọ́n ń pè ìkan èbí omi táwọn máa ń rí lọ́ọ̀kan tó jẹ́ pé àáròpó mi ni àpàdà wá rí pé àbí kì í sunmi tá a bá débẹ̀ tẹ bá rà àwọn òkè yẹn tó fọ́n ká sí àwòhó sánmà àáròpó kè ní ànímọ̀ pé bí èlùbọ́ nìkan lọ́wọ́ ń bẹ̀ ọlọ́run bá ní ẹ padà wá rí pé a ah, kì í máa sókè particles mọ́ ni <laughs> ọlọ́run bá Allah ọ̀sùn yẹ́dá tìlìjì bá lu fakana ti sára ọba ọlọ́wọ́n bá ní bí wọ́n ṣe sókè nìyẹn o àwọn òkè ńláńláńlá lọ́jọ́ pé ó nípa síbẹ̀ tọ́lọ́n fi di ilẹ̀ mú yóò wá fọ́nká nígbà tí wọ́n bá dé èlùbọ́ sínú inú sọ́fẹ̀sì lórí ilẹ̀ báyìí tí wọ́n ń fọ́n lójú sánmà ọlọ́wọ́n bá ní bí òkè náà ṣe dà nìyẹn nígbà tí sánmà bá ti di kọ́ ya pẹ́ táwọn mọ̀lẹ́kà ń bọ́lẹ̀ tí àwọn òkè náà ń fọ́nká kéèyàn mọ̀ pé ọjọ́ ìdájọ́ ta orí ṣe kíni ó ti dé ibi tí adé ní àyà twenty inshallah ta'ala a máa tẹ̀síwájú ní àyà twenty one jọ́mẹ́jọ ọlọ́mọsá fẹ̀mí wà lẹ́dìgbà náà lọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون